الحمد لله الذي جعل الألوهية فضائل كثيرة فقال الله جل قدرته أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله الذي ضحى بكبشين أملحين دفعهما بيده وسمى وكبر ووضع رجله على صفائهما وفي رواية أقام النبي صلى الله عليه وسلم بالمدينة عشر سنين يضحي صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد اتقوا الله سبحانه وتعالى يا عباد الله واعلموا أن الحكمة من مشروعية الأضحية هي الاقتداء بأبينا إبراهيم عليه الصلاة والسلام الذي أمر بذبح ولده إسماعيل فصدق الرؤيا ولما استعد لدمعه فداه الله بذبح عظيم وصدق القول العظيم حيث يقول الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبتي فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وصله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وقديناه بذبل عظيم وفي ذبل هدهية إحياه لهذه السنة وتعبير عن شكر الله تعالى لأن أنعم علينا بنعم لا تعد ولا تحصى والتضحية دليل الشكر إضافة إلى التوسعة على الأهل والجيران والمساكين عباد الله وأما حكمها وهو الوجوب على المقيم لمؤسر وإنها سنة مستحبة على غيرهم لقوله سبحانه في سورة الفجر قال الله قال النبي صلى الله عليه وسلم يوم النحر من دفع قبل أن يصلي فليذبح مكانها غيرها أخرى ومن كان لم يذبح فليذبح بسم الله وعن جابر رضي الله عنه قال شهدت مع رسول الله صلى الله عليه وسلم بن مصلى فلما قضى خطبته نزل من منبره وأتى بكبش فدفعه رسول الله صلى الله عليه وسلم وقال بسم الله والله أكبر اللهم هذا عني وعما لم يضحي من أمتي عباد الله وعما شروطها موجود في حديث واحد إن شاء الله سنتبين في ذلك أتى أتفهم الله أبا الله ọlọ́pẹ́ ni olóore ni alámọ̀tán ọbẹ̀ yìí ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tó fi pé ó ṣe àwọn àjùlọ rẹ̀ àti àwọn ńláńlá rẹ̀ ó ṣe sínú ọdún àwa mùsùlùmí ìyẹn ọdún ńláńlá tí ń bọ̀ lọ́nà yìí ó mẹ́rìndínlógún lónìí pẹ̀lú àwọn ọlọ́run ìjọ́ mẹ́tàdínlógún ọdún yìí ọdún kan tó ṣe pé àwọn ọlọ́tọ́pọ̀ bẹ́ẹ̀bẹ́ pàpàá jùlọ ọlọ́run bá tún gbé ká máa pa ẹran kọ́ máa jẹ́ ìjọsìn ó gbé sínú ọdún yìí ọlọ́run bá sọ fún wa nínú ọ̀rọ̀ pé wọlé kó lè ó ma gbogbo ìjọ kọ̀ọ̀kan jàánà máa ń sàkàlì iná ìlọ́sí fún wọn ẹni tí wọ́n máa pa tí wọ́n máa fi dúpẹ́ fọ́lọ́n ìyẹ́ kò sùmọ̀ lọ aláàmọ̀rọ̀ zákọ̀hún mi bàyínú tí dáná èyí tí wọ́n máa fi rántí ó kọ ọlọ́run ọba ń bẹ̀ lórí àrísìkí tọ́lọ́run ọba ìjọba fún wọn níbi bàhí ìmọ̀tì àdá àwọn ẹrin ọ̀sìn mẹ́rẹ̀ẹ̀rin kìí sáà máa fi ṣe ìjọsìn yẹn àpéni ọlọ́run ọba nínú ìjọsìn kò sóró ogún fún àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ọba yìí òjíṣẹ́ ọlọ́run ọba ti ẹni tó ṣe pé ọpa àgbò méjì funfun báláwú fọwọ́ ara rẹ̀ pa ọdá akọ ọlọ́run ọba ó sì jọ lọ́wọ́ akọwà ó sì gbé ẹsẹ̀ rẹ̀ ó gbé e lé ọrùn àwọn ẹran méjèèjì náà kó tó di pa gbogbo ti wà nínú nínú ẹgbà wà mí wọ́n ní níbi sọ́lám ọdún mẹ́wàá ló fi gbé ìlú ọlọ́ba ara rẹ̀ àṣàbẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá ṣe ẹ̀kọ́ sí tó fi tọ́jú ẹ̀sìn lẹ́yìn ilé yìí wọ́n ta jẹ́ òsàn ọlọ́run ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run ọba o ẹ̀jẹ̀ á mọ̀ pé ihun tí ọlọ́run bá ba lékè ọlá tó gbé kalẹ̀ fún wa pé ká máa pa ní ara nínú ọdún iléyá ọ̀sàdédé rí bẹ́ẹ̀ bí èsì pa fi jọ bàbá ńlá Ibrahim alayhi salatu salam èyí tó wọn bá pa aláṣọ lọ́jọ́ kejì àná pé kó pa ọmọ rẹ̀ lọ́jọ́ náà ṣùgbọ́n ọlá lọ́la aláṣìwò ásùnmúṣẹ ọmọ náà sì gbà láti ṣe rẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n débi tí wọ́n ti pa ẹran ọ̀tún ti pa ọmọ náà ọlọ́run bá padà fi ẹran ó padà fi rọ́pò fún bẹ́ẹ̀ bọ́lọ́run bá sọ fún wa pé nígbà tí ànábì Ibrahim alayhi salatu wassalam tó di pé ó tójú bọ́tán ànábì Ibrahim sọ fún ọmọ rẹ̀ pé èrè ọmọ mi mo mà rí lójú ọ̀la mo rí pé ìdúgbò rẹ̀ tí ọmọ sì sọ fún tó sì sọ fún ọmọ rẹ̀ pé mọ́dà tààrà tí ni wọ́n náà rí sọ́rọ̀ yìí ànábì sùn ayé alayhi salatu wassalam lọ́dún táwọn gbàrà lọ sọ fún bàbá rẹ̀ pé yá àgbá tí fàálò màtúmà ìrẹ́ bàbá mi mú tọ́lọ́ bá pọ́ aláṣẹ ni ó ṣe òun ń tọ́lọ́ bá pa ọ́ látẹ̀ ní ọ̀sẹ̀ o sàtẹ́jìdó ní insha Allahu min as-sabirin ó rí èmi náà lẹ́yìn tí ń ṣe sùúrù fún ẹgbẹ́ tọ́lọ́ bá ní ọ̀sẹ̀ ọlọ́wọ́n bá náà ló fi mí fún tọ́bọ̀ báyìí ni ọlọ́run bá ní pé a ti wá pé ànábì ibrahim alayhisalatu wasalam a ní pé pàdé pẹ̀lú dákòtà bóòyà alátọ ọlá ó ti wá sí múṣẹ ó ti fẹ́ múṣẹ báyìí ó ti wá sí múṣẹ wá báyìí àwọn ọlọ́run ọba a nínú àwọn tó jẹ ẹni rẹ ẹ̀dá a àdéhùn ńlá lélẹ́yìí tá a fi kàn án ọmọ tó ń wá látijọ́ yìí ọwọ́ arọ́mọ náà tán àtúwá ní kò dúbò rẹ̀ kò fi dúpẹ́ fáwọn ọlọ́run ó sì ṣe rẹ̀ ìnà àdàlàwò àlùmọ́bí àjẹ́wò tó fojú ẹ̀ ni o látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní pé wọ́n padà ìmẹ́rùn-ún ìdíbi ìnà àwìn ẹ̀rin ńláńlá iná ẹ̀ láfi jẹ àrùn fún ànábì Ibrahim alayhi salatu salam ááyà yìí iná ni àwọn mọ̀lìkíyà rí pàápàá jùlọ Imam Malik táwọn fi dé olórí pé ẹ̀rin àgbò òun lọ́lọ́lá jù torí pé òun ni ìpìlẹ̀ tí ọlọ́run bá fi pààrọ̀ fún ànẹ́bì wa Ibrahim alayhi salatu wassalam bákan náà wípé òun náà tún ni ànẹ́bì náà tún pa ó jẹ́ kí wọ́n àfọwà Imam Malik fi rí pé òun lọ́lọ́lá jù gbogbo àwọn ẹran yòókù lọ tẹ́ ẹ bá wà ń gbọ́ tá a bá ń tó tún jẹ́ pé ìlànà màlìkíyà ni wọ́n ń lò láfíríkà gbé ṣùgbọ́n àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní pé báwọn ẹran ìbá ti tóbi síra wọn ni o yàtọ̀ sí pé bóyá fi ìpayà ọlọ́run bá pa á tán lẹ́yìn tí gbogbo wọn panu pọ̀ pé ẹni bá sì bẹ̀rù ọlọ́run bá pa á òun ló lóore jù kódà kó má pàdé ewúrẹ́ lọ òun lọ́lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìbẹ̀rù ọlọ́run bá bá ń bẹ tán èwo lọ́lọ́lá jù náà àwọn ẹran yìí náà ní àwọn màlìkíyà fi sọ pé ẹran àgbò ní látara àyà yìí àti látara pé ẹran wòlà lẹ́lú wa Muhammad sallallahu alaihi wasallam máa ń pa ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ àwọn máa ń mẹ́tẹ̀ẹ̀ta sọ pé ìtọ́ba tóbi jù ní ló káwọn ògbé látòrí ràkúnmí wọ́n bọ́ sórí màálù látòrí màálù wọ́n bọ́ sórí àgbò àtàwọn ewúrẹ́ òkú kan náà wọ́n kó ògbó wọn sílẹ̀ kan náà àáyà yìí iná ló fi jẹ́ pé nínú súnnà láàáfí ń pa ẹran ẹléyá yàtọ̀ sí àwọn bàbá wá sí pé Ibrahim ń sọ fọ́mọ rẹ̀ níjọ́ náà pé eré ọmọ mi ọyá jẹ́ lọ iléyá láàáfí ń pè iléyà ṣùgbọ́n à ń bá wọn pè iléyà torí pòun náà yé wa ńlẹ̀ Yorùbá bíbẹ̀ ẹ̀kọ́ ọdún tá a ti mọ̀ òun náà ni àyíndílé abdulha ọdún a máa ń ọdún rẹ̀ iná ṣùgbọ́n adébá lẹ́nu wọn kó wọ́n máa ń pè ní ọdún iléyá anábì ibrahim ọ̀gbọ́ yorùbá o táwọn sọ pé anábì ibrahim ó fi á sọ pé fọ́mọ rẹ̀ pé iléyá láti sọ pé iléyá bíbẹ̀ kọ́ anábì wa muhammad sallallahu alaihi wasallam ó kọ tóun ní ọba máa pè é nù ṣùgbọ́n bíbẹ̀ làwọn sá ti mú ọkọ̀ yìí táwọn fi ń pe ọdún ìdílé adéhá ní ọdún iléyá ó sì bí tí èèyàn ti lè mú ọkọ̀ jáde àwọn tó bá ti wà ní authority language wọn máa ṣe bẹ́ẹ̀ tó ṣe pé tí wọ́n bá ti rí gbólóhùn kan tí wọ́n bá rí wọn ó fún tí wọ́n bá ti gbọ́ lẹ́nu wọn yóò wọnú díṣánárì náà ọwọ́nú díṣánárì náà yóò bá wípé ká máa pe ọdún Idil Adha ní ọdún iléyà bàbá tí wọ́n pè lọ́dún iléyà kò síbi tá a ti pè lọ́dún ẹni tó bá gbélé tá yìí tí ò ní mọdún tá ọ yàtọ̀ sí gbogbo ọdún yòókù òun nìkan náà ní kódà pé mọ́dún àwọn kèfèrí ti ń bẹ gbogbo tán bá ìsọpọ̀ ọdún léyá àti mọ̀ pé ọdún ìdílé àjàhá òun náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwátá jẹ́ òsìn ọlọ́run ọdún yìí pípa irin yìí ọjọ́ pa àfi ń dúpẹ́ ọba ni bákan náà àáfin mọ oore tọ́lọ́run bá ṣe fún wa nípa pé bíbẹ́ ẹ̀kọ́ bóyá àwọn ọmọ àkọ́bí àkọ́bí ìní àwọn ọba máa pa gbogbo ẹni wọn bá jákọ́bí tàbí ẹni wọn bá ti jẹ́ pé òun náà wọlé yá gèlètè eh, rẹ̀ náà tí ó ti tóbi tó bóyá ní àwọn ọ̀pá máa pa lónìí lọ́wọ́ àyàdàmọ́ eh, bẹ́ẹ̀ ṣùgbọ́n látàkọ́ lọ́wọ́ bá ti ẹran yóò fi rọ́pò rẹ̀ fún wa pé ká máa pa ẹran lọ́dọọdún ká máa fi dúpẹ́ fọ́lọ́run orí lọ́lọ́run bá fi sí fún wa ò ìdẹ̀ra a lè kàtẹ́ni ká dúpẹ́ fọ́lọ́run bá lórí eléyìí bákan náà ó tún wáyé fọ́lọ́run bá é fún wa pé kó kà máa yẹ pé akẹ́ ń sọdún lásán kí làwọn àǹtí náà dùn ọ̀hún akẹ́rẹ́rìn síra wa wìdìrìnlẹ̀ òrí bẹ́ẹ̀ kátó pin kátó jẹ́ àwọn ará ilé ọ̀jẹ̀ ń bẹ̀ àwọn alámúlégbè wọ́n jẹ́ ń bẹ̀ àwọn aláìní ọ̀jẹ̀ ń bẹ̀ àwọn tó jáwọn mọ̀lẹ́bí wọ́n jẹ́ ń bẹ̀ àwọn kí ni ìdájọ́ ẹran yìí àwọn olùmọ̀ wọ́n ní pé ọ̀rìn yìí ọmọ yóò tó ṣe pé ọba kẹ olówó òsì ìrìn àjò ń ọ̀rẹ́ yẹn ní bákan náà ọ̀rẹ́ yẹn ni wọ́n máa jẹ́ fún gbogbo ẹni ọba jẹ́ alálàájì ọ̀pá ọ̀rẹ́ yẹn ni wọ́n máa jẹ́ fún wọn kírù wọn ọ̀bẹ etí eré ipa láwọn alálàájì yọ gba ẹ̀rọ ọjọ́ mẹ́wàá mẹ́ta ní ájì méje yòókù gbà tó bá délé ọlọ́run bá ní pé kí lè ka aṣáró tó ń kà nílà yóò fi máa jí fi àwẹ̀ mẹ́wàá lòun fi máa rọ́pò rẹ̀ ọ̀rẹ́ yẹn lọ́jẹ́ fáwọn eléyìí ṣùgbọ́n wà yòókù ọjọ́ súnà tó mọ àkádà súnà tá a kẹfà mọ́ni pé kéèyàn pa á

wọn bá fi kí wọn ọdún láàárọ̀ ọjọ́ kejì pé ẹ pa wọ́n lè yẹ ti bá wù màkà ní ha ó kọ́ra àníbi ní pé yóò fi mí jà rọ ní o yóò fi mí jà rọ ní o wọ́n máa ń lám yẹ bá fáyé yẹ bá bísímìlá ẹni yóò tọ́ bá wá parẹ́ yìí kọ́ parẹ́ yìí pẹ̀lú òun ti ọlọ́wọ́n ọba àpá ọjà rí òun náà sàlàyé fún wa ó ní kó sojú mi kòró mo wà pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lóòjọ́ ọdún níwọ̀n ọdún táǹbẹ̀ níbi ta ti kírun ọdún pàlámọ̀ kọ́dọ̀ kòtùbátàrù nígbàtá nàbí ṣe kútúbà ọdún rẹ̀ tán nẹ́sàlá mi mùbárì ọba sọ̀kalẹ̀ ọ sọ̀kalẹ̀ lórí ibi tó pé tí ń báwọn yẹn sọ̀rọ̀ wàá tàbí caption ọba dìkan ọba lọ mú àgbò kan wá fún fàjàbá ò rasulullah sallallahu alaihi wasallam ànábì bá pa ẹran náà wallahu akbar yẹn làwọn olùmọ̀ sọ pé gbólóhùn yìí gbogbo ẹran sábà pala gbọ́dọ̀ máa sọ sí bismillah wallahu akbar a máa sọ gbólóhùn yẹn tí gbogbo ẹran ẹ̀ yóò sábà pa ṣùgbọ́n ẹran máa yàtọ̀ síra wọn látara ẹran ìwo la fẹ́ parí ẹran pẹ̀lú àwọn gbólóhùn mi tó bá lè fẹ́ máa tẹ̀lé ẹran ọdún léyà ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò sọ pé gbólóhùn yìí pé bismillah wallahu akbar allahumma hadha anni ìrọlọ́wọ́ ọba ẹran yìí látọ̀dọ̀ mi ló ti wá o wà á mọ̀ lámì yóò dọ́ṣì mí òmọ́tì àti gbogbo ẹni yóò tí ọba rẹ̀ pa nínú àlòó mọ̀ mi àdíìsì yìí àtàwọn àdíìsì ní nínú àwọn ọmọdùnmọ́ sí rí pé ní wọ́n mú jáde ń bẹ̀ pé ó fi jẹ́ pé súnnẹ́tù mọ̀ ákádà ní tó fi wọ́ sípò ọ̀rẹ́ yẹn tán torí bá nẹbí wa Muhammad sallallahu alaihi wasallam ó ti mọ̀ pé áásárì nínú àwọn àlèó mọ̀ òun tí ò ní rárẹ̀ yìí pa ó ń sọ ọlọ́run bá ti pa kalẹ̀ pé gbogbo ẹni tí ọba ẹ̀kẹ́ rẹ̀ pa pátá nínú àlèó mọ̀ òun òun ti ní àníyàn gbogbo àwọn ẹran tó ń pa yìí òun pa lóko wọn nínú ẹgbà wa ní wọ́n ní pé ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò pẹ̀rin àkọ́kọ́ yóò ní pé ẹran yìí pa lóko mi àtàwọn mọ̀lẹ́bí mi ẹran ẹlẹ́ẹ̀kejì yóò ní pé mo pa fún Muhammad sallallahu àwọn tí kí ni wá ní àwọn májẹ̀mú tí ń bẹ fún ẹran yìí ìyẹn mmeri tá a pa níjọ́ mẹ́rìndínlógún ẹni tàbí jọ́ mẹ́tàdínlógún ẹni bẹ́ẹ̀ níjọ́ kejì rẹ̀ jọ́ kẹta rẹ̀ jọ́ kẹrin rẹ̀ àwọn ọjọ́ yìí ọjọ́ pípa ni tàbá fẹ́ pẹ̀rẹ̀ bó ti ẹgbọ́jọ́ alákọ̀ọ́kọ́ yẹn ló lóore púpọ̀ jù inú àwọn májẹ̀mú táwọn ẹran náà gbọ́dọ̀ ní àǹtẹ̀kùnà a tó yẹ pé àwọn ẹran ní òsì ju mẹ́ta sí mẹ́rin lọ ràkúnmí màálù àti ẹran ewúrẹ́ tàbí àgbò akọ wọn ní àbábò rẹ̀ nínú ṣẹ̀ríà lálẹ́ pa yàtọ̀ síbi yorùbá ṣe rò tí ọba lè fẹ́ gbogbo àwọn ẹran yìí akọ wọn nìkan lálẹ́ pa ni ló fi jẹ́ pé kèé sí rọrùn fún ọmọ pa àgùntàn ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ọlọ́run bá ní pé sàmáà ní ẹ̀tẹ̀ azuwaj àwọn ẹran mẹ́jẹ̀ẹ̀jọ àwọn ẹran mẹ́jẹ̀ẹ̀jọ akọ àtàbò wọn iná ẹ̀ láti fi ṣe ìjọ sọ́dọ̀ ọlọ́run ọba ràkúnmí akọ àtàbò rẹ̀ màálù akọ àtàbò rẹ̀ àgbò akọ àtàbò rẹ̀ ewúrẹ́ akọ àtàbò wọn iná ẹ̀ láti fi pa ò ìyẹn ni pé àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ mẹ́jọ gbogbo ẹran yòókù báyìí owó tóbi tó báyìí owó tó báyìí owó kó dùn tó yá nínú òfin ṣẹ̀rí kódà kéèyàn jẹ́ nìkan ọlọ́run ló fi jẹ́ pọ́lọ́wọ́n ọba nìkan ní máa ń sẹ́sà sàárà fún wa pé sàárà tí mo fẹ́ látọ̀dọ̀ yín ni sàárà tí mo fẹ́ jẹ́ ẹsẹ́ ni a gbọ́dọ̀ jẹ́ kẹ́nìkan wọ́n sẹ́sà sàárà fún wa ẹni ó bẹ́ẹ̀ ti sẹ̀sà sàárà fún wa òun là ń pè bá ẹ̀rìn tá a pa fún un lóòjọ́ ọdún léyá tó fi yàtọ̀ sí mẹ́jẹ̀ ẹjọ́ yìí tàbí mẹ́rẹ̀ẹ̀rin ìyá apá àtàbọ̀ wọn jẹ́ mẹ́jọ ní gbà wa béèyàn tó tóbi débi pé kò lè rìn mọ́ ọwọ́ àwọn òpin mẹ́wàá rẹ̀ ní ń pa tàbí ọgọ́rùn-ún rẹ̀ ní ń pa o ọlọ́run bò nígbà níjọsìn lọ́wọ́ rẹ̀ o ọgbọ́dọ̀ jọ́kan nínú àwọn sọ yìí ràkúnmí ẹ̀rìn màálùú ẹ̀rìn àpò àti ẹ̀rìn ìwúrẹ́ májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kí àwọn ẹran yìí kún ó ti wọ ọjọ́ orí èyí fún wọn kí wọ́n ti wá ọjọ́ orí èyí tí ń sẹ̀rí àfẹ́ fún wọn tọ́ba kọ̀bá àwa jákọ kọ̀bá àwa jábo ó ti wọ ọjọ́ orí tí sẹ̀rí àfẹ́ fún wọn tọ́ba pé ràkúnmí ni ọgbọ́dọ̀ ti wọ ọdún márùn-ún kó ti mú ọdún kẹfà gbogbo ràkúnmí tí ọ̀gẹ́ tí tó báyìí àìfi paléyà o ọlọ́lọ́mọ iye ràkúnmí táwọn míì ń pa tó ṣe pé wọn ò ní ṣèwádìí pé tó wọ ọdún márùn-ún tó ti lé tí ọba yìí tí ìwọ ọdún márùn-ún kó lé tàbí ẹ̀ṣẹ̀ pa iléyà àpàjẹ́ lásán ni o bẹ́ẹ̀ wá ní màálù àkúmílẹ̀ má yẹ wá dáadáa torí gbogbo sí lára ọ̀tọ̀ wa ń bí ṣùgbọ́n màálù ń bẹ lára ọ̀tọ̀ wa tí màálù òbí etí ìpọ́dún méjì kọ́ mú ọdún kẹta tí ẹ̀ bá ti paléyá sàárà ló ṣe fún rẹ̀ ọlọ́run bò ní gbà níjọsìn màálù tá a fẹ́ pa gbọ́dọ̀ wọ ọdún méjì ló jẹ́ fáwọn ti màálù lọ́dún yìí tó fi ń ra níbi 170 180 ọ̀ béèrè dáadáa o torí pé màálù tó wọlé yá lọ́dún yìí lọ́dọ̀ ti wá ń bí n tó lé ní 200,000 ni o ó lé ní 200,000 lọ́dún yìí o ṣùgbọ́n tó bá rí pé ẹran ewúrẹ́ ni òun ó ti pé ọdún kan yóò ti mọ́dún kejì ẹwọ ẹran ewúrẹ́ tí ọba ti pọ́dún kan kọ́dà kó jósù mọ́kànlá bàbá pa apẹ̀rẹ̀jẹ̀ lásán ni o ọgbọ́dọ̀ ti pé ọdún kan yóò ti wá mú ọdún ẹlẹ́ẹ̀kejì kódà kò bá lé lọ́jọ́ kan kò bá lé lọ́jọ́ méjì tẹni tí bá máa mọ ọjọ́ orí ẹrẹ dáadáa tó lè fi nǹkan dé á ẹrẹ yìí nígbà báyìí báyìí báyìí ni wọ́n bí lọ́dún tó lọ ó ti lé lọ́jọ́ mẹ́ta báyìí lọ́dún kan ó ti wọlé ya ṣùgbọ́n ọkọjọ́ méjì lọ́jọ́ tá a pa ẹ̀rìn lọ́dọ̀ ọjọ́ ilé gangan ọkọjọ́ méjì ti ẹ̀kọ́ kan lọ́wọ́ ẹ̀rìn mi torí kò gbọ́dọ̀ pé ọdún kan kó mọ ọdún kejì ṣùgbọ́n tó yẹ pé àgbò ni ìsìláàmù ṣe é nírọ̀rùn wípé òun lè jẹ́ pé ó pé oṣù mẹ́fà kó ti mú oṣù ẹlẹ́ẹ̀keje oṣù mẹ́fà kó ti mú oṣù ẹlẹ́ẹ̀keje ìyẹn tó bá jẹ́ àgbò tàbí bá jẹ́ àgùntàn èyí yòówù tó yọ jẹ́ ó bẹ̀rẹ̀ jẹ́ pé oṣù mẹ́fà kó ti mú oṣù ẹlẹ́ẹ̀keje tóhun ní ọ̀bá tí ìkóṣù mẹ́fà àgbọ́dọ̀ fi pa ẹ̀rìn ẹlẹ́yàwó gẹ́gẹ́ bí Islam ti gbé kalẹ̀ eléyìí ló fi wáyé pé ire máa tẹ̀wádìí rẹ̀ tó jẹ́ pé tó bá máa ń pa ẹran tó ti lé láwọn ọdún yìí àwọn oníṣẹ̀lẹ̀ máa tẹ̀wádìí eléyìí nígbà tí wọ́n bá ra àgbò tó lọ ra àgbò ní two hundred and fifty thousand ó sì máa àwọn àgbò bẹ́ẹ̀ ni ó ti wo yóò ti ọdún àwọn àgbò báyẹn nígbà tí bá fi ni ó ti kọjá tá sọ bákan náà أن تكون سالمة من العيوب المعنعة من الأجزاء المنصوص عليها في حديث البراء a fẹ́ pa ọ gbọ́dọ̀ mọ kẹngá kò níbi àléébù èyí tó pé yọ kọjú kéèyàn má bi ya. ó ń sọ ọlọ́run bá nígbà tí wọ́n bí pé ẹran ìwó ló jẹ́ pé àbùkù wo ló lè tí òfin ní wọ iléyá àlẹ́bí fa ṣáàrọ̀ bí yẹ́ di hí ọ̀pọ̀ ẹ̀rù bẹ́ẹ̀ àlẹ́bí wa fi ọwọ́ rẹ̀ ó fi sàpẹẹrẹ pé mẹ́rin ó fi nẹ̀ka rẹ̀ pé ni o nínú ẹ̀kọ́ tá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe nù àwọn sàábẹ́ ànẹ́bí tán bá ti fánẹ́bí eléyìí tó fi ó kọ́kọ́ ń kà síwájú ohun tó náà ni ó ń ṣe ọlọ́run bá bẹ̀rẹ̀ sí tò lẹ́sẹẹsẹ lẹ́yìn ìgbà tó sọ fún ọ pé mẹ́rin ni tẹ́lẹ̀ ó ní pé àríjá àlèbá yẹnu àrọ́jò ha gbogbo ẹran tó bá ṣe mọ́kùn tó wá jẹ́ pé mímọ́kùn rẹ̀ kìí ṣe pé wọ́n tẹ̀ máa sọ fún wa ó kí àbàjẹ́ àlèbá yẹnu àrọ́jò ha èyí tó yẹ pé ó kí wípé á ah, ẹran yìí mọ́kùn àwọn olùmọ̀ọ́mí sọ pé àríjá wípé ìtumọ̀ rẹ̀ náà ní gbogbo ẹran tó bá ti ní pọ́blẹ́mù lẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ gé ẹsẹ̀ rẹ̀ mọ́ kó lè rìn dáadáa látara ẹsẹ̀ òun là ń pè ní àdà àrùjá tòtẹ́ ìfọ́tà bẹ́ẹ̀ ti lé báyìí yọ́ máa ṣe náà ní àdà àrùjá ni o tọ́ bẹ́ẹ̀ ti lé báyìí ẹsẹ̀ yọ́ máa gbára wọn ní àdà àrùjá ni o alẹ́gbẹ̀ẹ́ pé ẹ̀rìn ní problem lẹ́sẹ̀ o ọwọ́ níyà o ẹlẹ́kẹ̀jì wọ́n ni àwòrán àlèbáyìnà àwọn àrùhà àti ẹran tó ìkójú rẹ̀ dá àwọn gbogbo wa náà tàbá ti rí àrùn ah ojú ẹran yìí dá omi bá bí àwòlá ẹni ojú rẹ̀ bá fọ́ ńkọ́nú ẹran òun tún lè jù ọwọ́ níyà o ọmọ àwọn òpè bóyá nígbà tó lọ́wọ́ sáà nẹ́bí ọ̀sọ́ pé tójú rẹ̀ bá ojú rẹ̀ bá fọ́ ọ̀nà ẹ̀tì ẹ̀tù jì fìdí o yẹn kóhun tó wọ́ ẹni ojú ẹ̀dá yìí ojú orí rẹ̀ bó wà lẹ̀ sójú ẹ̀fọ́ títí ẹ̀tù wọ́ sí o bákan náà wà lè mọ orí ìdọ́tú àlèbá yìí nà mọ́ rọ̀dọ̀ ha àti ẹran tí ń sáàrẹ̀ tó yẹ pé àárẹ̀ rẹ̀ wọn ní ìsẹ̀sọ fún yẹn pé ẹran yìí ń sáàrẹ̀ tá mọ̀ pé ẹran yìí ń sáàrẹ̀ bákan náà wà lè ajifá láti là tó àti ẹran ọ̀wọ́lé yá rárá lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ẹran yòókùn tó bá ní àwọn àbùjẹkùn tó tí ò tó yìí ọ̀wọ́lé yá pẹ̀lú àná ọlọ́run ẹran tí wọ́n tẹ̀ lọ́dà ọ̀wọ́lé yá o ọ̀pọ̀lọpọ̀ àrìn náà wọ́n ń béèrè rẹ̀ pé tẹ́rin tí wọ́n bá tẹ̀rẹ̀ lọ́dà ń kọ́ sọ́wọ́lé yá bí ọ̀wọ́lé yá ọ̀wọ́lé yá o ẹran tó gbé létí ọ̀wọ́lé yá o ẹran tó kẹ́ níwo ọ̀wọ́lé yá o gbogbo àwọn ẹrú àwọn ẹrẹ báyìí wọ́n wọlé yá ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé kí nǹkan kí wọ́n má tẹ̀rẹ̀ lọ́dà jù ṣùgbọ́n tí nǹkan bá àwọn kéékèèké yìí tó bá ṣe é ọwọ́léyá pẹ̀lú àna ọlọ́run wọ́n tẹ̀ lọ́dà ni ó gé létí ni ọlà ni mú ni bákan náà ó gé níwo ni gbogbo àwọn ẹran yìí wọ́n wọ pẹ̀lú àna ọlọ́run nínú ilé ẹ̀kẹrin tí ń bẹ fún ẹran tá a fẹ́ pa òun náà ni pé ẹran iléyá wa yìí gbọ́dọ̀ jẹ́ nìkan tó ṣe pé àkókò èyí àfi ilẹ̀ pé ká pa á ọ pé ó tó a pa ẹran iléyá alẹ́ ní alẹ́ àárọ̀ iléyá kọ̀la a gbọ́dọ̀ pa o bákan náà a pa ẹran iléyá ní ọjọ́ karùn-ún ọdún bàbá ipa ọlọ́run bò ní gbà níjọsìn ṣùgbọ́n láǹfààní ká pa ẹran ní ọjọ́ tó yẹ ta lọ sí ìdìtà àti ẹran wa láàárọ̀ pa jínówúrọ̀ àti ìlọ ìdìta ipá ẹ̀rìn láti lápá o agbọ́dọ̀ lọ yín dìka dé tàbádé láwa pa ẹ̀rìn léyà náà látara àdìs àlùbàdàn ọ̀bọ̀nà ààzẹ onígbà níbi Muhammad sallallahu alaihi wasallam ó sọ báyìí pé anna awwala ma nabda'u fi yawmina hadha nǹkan àkọ́kọ́ tá a kọ́ máa ń ṣe lóòjọ́ ọdún wa yìí tá a gbára àánú sọ́dẹ̀yà òun nípa lọ́ọ̀kírun ọdún tó jẹ́ pé ìran ọdún iléyá òun fásitì gan-an pápápá wọn fẹ́ jẹ́ kí alálàájì àwọn elébù káàtà fi gbé wọ́n sẹ̀ kírun yìí torí pé iṣẹ́ táwọn ó ṣe ní jọ́nà ó yàtọ̀ sí pé bóyá wọ́n sẹ̀ láwọn máa kírun ìdì ní jọ́nà ṣùgbọ́n àwọn tá a rí pa àbáwọn ṣe ríd àwọn ti wá àálọ̀ kírun yìí àwọn tí wọn jẹ́ nìkan tí wọ́n máa múra pé wọ́n ṣe àwọn ojúṣe kan tó ṣe pé wọ́n gé kánẹ̀ ọwọ́ àtẹsẹ̀ wọ́n kí wọ́n fa lọ́dáàjù wọ́n sì lè rẹ̀ ẹ́lẹ̀ ṣùgbọ́n ipá àwọn obìnrin ni orí ọmọ níka iná làwọn ó tó e. wọ́n jẹ́ nìkan tí wọ́n lọ sọ́kò wọ́n lọ sọ rẹ̀ wọ́n sọ olókùta méje méje lẹ́yìn rẹ̀ iná wọn wà lọ sí tọ̀wá fún àwọn eléyìí iná ni wọ́n gbé fáwọn bá ń sọdún sí hajj ṣùgbọ́n wa nǹkan àwọn àkọ́kọ́ lọ kírun náà tàbá tí ń kásù bá àtà wà níwájú wa ó ń sọ́lọ́ bá ní sọ bẹ́ẹ̀ pé anna awwala ma nabda'u fi yawmina hadha an nǹkan wa ọdún yẹn òun náà ní lọ kírun mọ̀ náà lẹ́yìn ìgbà náà wá sẹ́rí ní ẹ̀yìn ọ̀nà ni ha àwọ̀ apẹ̀rẹ̀ apẹ̀rẹ̀ sọ wa ń sọ fún ọba fàkọ́dé asọ́ọ̀bà sunnatana irú ẹni bẹ́ẹ̀ ó ṣe kò ń gẹ súnnà ẹwà o ó ṣe kò ń gẹ súnnà ẹwà o wa man daba'a qabla salat ṣùgbọ́n ni yóò tó bẹ́ẹ̀ parẹ́ síwájú kó tó lọ kírun fa innama huwa lahmun qadamahu li ahlihi laysa mina nusuki fi nínú ìgbà wa mi قبل أن يصلي أو نصلي فليتبع مكانه أخرى ó sọ ọlọ́run bá يوم ni yóò tó bá pẹ̀rẹ̀ ọdún iléyá síwájú ká tó kírun síwájú kó tó kírun tàbí síwájú ká tó kírun irẹ́ ní bí ọlọ́ọ̀pá ẹ̀rẹ̀ ní ìrọ́pò rẹ̀ o àwọn àdísì ń bẹnu sọ ìbùkọ́rí àti muslim àtàjẹ́sìn ọlọ́run àwọn olùmọ̀ wọ́n panupọ̀ lórí pé ọ̀sẹ̀ tọ́ fún ẹran ràkúmí àti ẹran màálù láti jẹ́ pé ká dìrọ̀ mọ́ ẹnìkan lè pa ẹran ràkúnmí tàbẹ́ran màálù ẹnìkan lè pa èèyàn méjì lè pa èèyàn mẹ́ta lè parapọ̀ wọ́n lè pa àwọn èèyàn mẹ́rin lè parapọ̀ wọ́n lè pa àwọn èèyàn márùn lè parapọ̀ wọ́n lè pa tí tó fi dórí méje ṣùgbọ́n náà àwọn àṣìṣe tó rí pé àwọn tí wọ́n máa ń dìrọ̀ pa ẹran màálù tí wọ́n bá jẹ́ méje tí wọ́n máa ń ṣe láwùjọ yìí táà sì máa ń sọ lọ́dọọdún tó bẹ̀rẹ̀ jẹ́ fìyàn bẹ́ẹ̀ pé méje lórí ẹran màálù iye kan náà lẹ́sà owó tẹnìkan gbọ́dọ̀ pọ̀jù tẹnìkan lọ pé ẹnìkan wá dá 20,000 ẹnìkan dá 50,000 ẹ̀yin méje sí ní ọwọ́ ìpẹ́ bá jẹ́ bí mẹ́ta tàbí ẹjẹ́ bí mẹ́rin owó yìí lè jùra yìí lọ ṣùgbọ́n ètí wọ́n méje iye kan náà lẹ́sàn tí ó máa túmọ̀ sí pé ihun tẹ fẹ́ mú lára ẹran yẹn òun ni wọ́n máa ṣe dèédé ẹran iléyà òǹkálùkù yìí ṣùgbọ́n nìkan wá dá 10,000 òun náà lóun fẹ́ pẹ̀rẹ̀ iléyà lára màálù ọ̀ọ̀ ọ̀ọ̀ ẹnìkan wá dá 60,000 wọ́n tàà ríra àwọn àwọn ẹgbẹ́ méje nẹ́nu àbẹ́nìkẹ́ tẹ̀ rí pé àwẹ́ ah, ló wọ́n náà mú kẹ́kẹ́ wá wá ìrọ̀ o tàbí ẹsẹ̀ pé méje rẹ̀ owó wọ́n kù jẹ́ bákan náà ṣùgbọ́n tàà bá wọ méje ó lè jura wọn lọ bàbá jẹ́ márùn ó lè jura wọn lọ díẹ̀díẹ̀ lówó tí tàà bá ìpín sọ́nà méje owó tàà fi ra ẹrin yẹn sọ́nà méje at rẹ̀ náà lẹ́nìkan ọ̀dà yẹn pé àwa lápèjúwe àwọn afẹ́ dá tún yẹn sọ́nà méje ìtumọ̀ iná ní nìkan ọ̀ká o yóò dá forty forty thousand tàbá jẹ́ pé bóyá wá jẹ́ márùn-ún nígbà mi wá dá forty thousand àwọn arẹ́ nìkan tó dán ten thousand forty thousand tèmi náà dá yẹn o ó ti wọlé yà torí pé tàbá dá sọ́nà méje two hundred eighty thousand ní ìlàjì rẹ̀ ìlàjì rẹ̀ òun náà ní forty thousand ní ìlà ìtàhàlà ṣùgbọ́n mo nínú ẹran tí wọ́n rà ní 280,000 tàbá já 25,000 sọ́nà méje kéèdé bí kẹ́kà nínú ilé ìlagbọ́dọ̀ kéèsì dáadáa táwà méje bá ń dìrọ̀ mọ́ màálù tàbí tà ń dìrọ̀ mọ́ ràkúnmí pẹ̀lú àna ọlọ́run àwọn tá a jẹ́ òsìn ọlọ́run wọ́n sì fún wa nínú súnà nípa pé ẹran yìí ọ̀dà púpọ̀ ó ṣe pé ká má ti jẹ nǹkan kan sẹ́ni tí wọ́n bá pẹ̀rẹ̀ ọdún kọ́ má jẹ nǹkan tí ó fi lọ sẹ́yìn ìtì má fi kankan sẹ́nu àtàwọn mi ọjọ́ yẹn ọdà gẹ́gẹ́ bíi ká ní ọjọ́ pé ń gbààwẹ̀ ni ṣùgbọ́n kò gbààwẹ̀ àìgbààwẹ̀ lọ́jọ́ yẹn ọjọ́ pé ń gbààwẹ̀ ni ṣùgbọ́n kò gbààwẹ̀ òun ló jẹ́ kó fi ṣèkẹ́ ẹ̀ wá tó bá fẹ́ yẹn ṣùgbọ́n tó bá fẹ́ pẹ́ran òun wá pé kò ní jẹ kankan lọ wá dé pé nínú ó dé híyà rẹ̀ ẹ̀rin ọdún rẹ̀ níbẹ̀ ni kò sallallahu alayhi wa sallam ṣe èsì tó láti o tábàrí ṣe ọ̀dà púpọ̀ súnà nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam ti yẹn dìde káwá jẹ́ nìkan tó pé a wà jẹ nínú ẹran wa yìí òun dájú nínú ohun tí ó tún jẹ́ ẹ̀kọ́ ẹni tó bá pa ẹran ọdún ẹran tó ṣe pé inú kó jẹ́ pa mú ní wednesday tí ń bọ̀ wáyìí mẹ́fà òní tàbí ká mú ní jọ́ méje òní torí pé òní ni twenty four báyìí tí oṣù yìí ó bá jẹ́ twenty nine yóò sì jẹ́ thirty yẹn ni pé kí bá jẹ́ pé wednesday ti jẹ́ nìkan

wà rọ́dà àdókò máa yóò dọ́ ìhà ẹnìkọ̀ ọ̀kẹ́yìn wá jẹ́ nìkan tó ipọ́ fẹ́ pẹ̀rẹ̀ ara ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ nù yín ẹni wọ́n fẹ́ pẹ̀rẹ̀ yẹn fàlá yá kòtò mi ṣáàrìhì wà lámìnà fáàrìhì ṣe àní àtà yóò dọ́ ìyá irú ẹni bẹ́ẹ̀ kọ́ má mú nínú rẹ̀ nínú ara rẹ̀ ó sì má mú ní ẹ̀kẹ́ ní ara rẹ̀ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ kí tí ó fi pẹ̀rẹ̀ yìí eléyìí ló wà nínú súnnà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam bóyá òun tiẹ̀ ń ti ẹsẹ̀ lọ́ba jára rẹ̀ lẹ́yìn èékánná lèékánná bá rí bọ́ sọ́wọ́ àtẹlọ́hún ọ̀tẹlọ́hún o yàtọ̀ tí àwọn méjì rò pé àà tí pẹ́lú mi tó máa fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn sáà àbá wọ́n máa ti ṣe èsì èékánná ni àà ọ̀rẹ́ dé ó láti á yóò jáde ẹwà 200,000 wà bá yín fífi sàárà kọ́lọ̀n bó sàfòyíjì fún yín èwú ah! ní ọba 100,000 wọ́n ni 100,000 wà ó kọ́lọ̀n bó sàfòyíjì rẹ̀ fún mi rárá o rárá o bí gbàgbé kò sí ṣùgbọ́n ẹnu pé mọ́mọ́ ọmọ nù ọ́ kódà ara àwọn olùmọ̀ ti gbé ọmọ gan ó ni ní gbà sún ládàá ẹni ó bá rí àdísù yìí múlò kan ṣé kímọ̀ kẹ́ ń bẹ́ńbẹ̀ tí ò yé wa tí ìfọ́lọ́wọ́n ọba ló yé tó tó fi gbé sáwọn ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ah, tàbá lẹ́ni kọ̀ọ̀kan tó fẹ́ fẹ́rin ọdún léyá kíru ẹni bí o máa mú níbi irun rẹ̀ kó mú níbi ìkẹ́nẹ́ rẹ̀ kó mú kẹ́kẹ́ nígbà òfin yẹn wo ló wá ń bẹ nínú rẹ̀ yẹn ó mọ́mù náà wáwí ní pé ah bàbá ti rẹ̀ ní tí epo ọlọ́run ní ọkàn gùsù di pé kọpẹ rẹ̀ ọjà kó mú àdìsí yìí lò púpọ̀ kó lè bá àrí láádá èyí tí epo pamọ́ àmọ́ bó ṣe pọ̀ tó kó lè bá àrí ìgbà lọ́dọ̀ ọlọ́run abẹ́lọ́run kọ́lọ́run bọ́ba lè kọ́lá kó jogún láádá rẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتاكم فون الله وبا أسكتك فان نبي محمد صلى الله عليه وسلم كاتك فلا با عليه أصحابه أتوبوا مسلاك فتوفي جوجه سنين إليه tí a bá ti mú ọjọ́ àkọ́kọ́ nínú oṣù òdòlè hijja àwọn sẹ́ńbẹ̀ẹ́lẹ̀ tí wọ́n gbé àdíṣì kan wá látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní pé mọ́ mínà yá kò ní sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ àádọ́mù indọ́lá tọ́jọ́ ní àwa tóbi tó bẹ́ẹ̀ gẹ́ wọ̀ láàrín hapu ilé yìí tàbí tọ́nà bá nífẹ̀ẹ́ sí ọjọ́ náà mínà ilẹ̀ ahmed pé ìyẹn wá ṣiṣẹ́ o iṣẹ́ náà wá lọ́lá nínú ọjọ́ náà mínà hajj tó tó àwọn ọjọ́ mẹ́wàá aṣáwọ̀dẹ̀lẹ̀ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ oṣù tẹ̀lẹ̀ hijab ó sọ náà bá wá sọ ọ wá gbé àwọn tẹ fún wa ọ wá mú wa ní amúrú ó ní pé fa òfin hinna mi ẹ máa pọ̀ lẹ́yìn tí ó máa ṣe ẹ máa pọ̀ lẹ́yìn tí ó máa ṣe wọ́n ẹ máa pọ̀ lẹ́yìn tí ó máa ṣe ló fi jẹ́ pé gbólóhùn tó làwọn olùmọ̀ fi sọ pé ló jẹ́ kó wọ́n fi sábà máa ń ṣe jù òun gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wàlíìlà ìlàhàmù ó kó mẹ́tẹ̀ẹ̀ta sínú púpọ̀ àwọn olùmọ̀ sọ pé tọ́ba ti di ọjọ́ àkọ́kọ́ oṣù tèlè hijja yẹn iná ẹ̀ lọ́jọ́ ọjọ́ tó yẹ kó wà mutlak tó ṣe pé a láǹfààní ká máa sọ gbólóhùn yìí ní gbogbo ààyè bá wà lẹ́nu iṣẹ́ wa tá máa sọ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd ó kó ogun mẹ́tẹ̀ẹ̀ta ní dípò tí wọ́n sẹ́ máa sọ ṣe Allahu akbar tó ṣe lọ la ilaha illallah tó ṣe lọ alhamdulillah tó ṣe lọ gbólóhùn yẹn ó ti kó mẹ́tẹ̀ẹ̀ta èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi tó pàṣẹ rẹ̀ pé fa asiru fihinna mina tahlil wa takbir wa tahmid ẹjẹ́ kọ́ pọ́ láwọn ọjọ́ mẹ́wàá ìtẹ́ máa ṣe gbólóhùn ìmá sọ pé la ilaha illallah gbólóhùn ìmá sọ pé Allahu akbar gbólóhùn máa sọ pé alhamdulillah tàbí walillahil hamd tá a máa sọ gbólóhùn yẹn tábà wá sọ gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil òǹjẹ́ wẹ́ẹ̀sẹ̀ tí ń bọ̀ wá tàbí tọ́ọ̀sẹ̀ tàbí ètò gbọ́pọ̀ òun ni ọ̀dẹ̀ wán láti láǹfààní ká máa sọ ṣùgbọ́n ilé mo gbéṣẹ́ rẹ̀ rẹwà ká máa sọ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan o ìgbà táàtò máa sọ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan òun ni ìgbà tí ọba tó jẹ́ yá ọmọ àràfà èyí tá máa ṣàlàyé rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú àna ọlọ́run àtàwọn ọjọ́ tó kó sínú ìmá sọgbólóhùn Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa ilal hamd mútìlápá nígbàtà bá ti mọ́ ǹdí wọ́n àyẹn ni ṣùgbọ́n àwọn ọjọ́ márùn fẹ́ ń bẹ tó ikú wọ́n mọ̀ kọ́ ìyá ló jẹ́ káwọn àfọ́ sọ pé gbólóhùn yìí ní máa sọ tó wà mútìlá ó kó pé wọ́n tún dá àṣà lẹ́tà tẹ́tọ̀ ọba tí ẹ̀ máa wá rí látọjọ́ àkọ́kọ́ ní wán oṣù tẹ̀lẹ̀ hijjá àwọn ọjọ́ márùn yìí ma wà fi ilẹ̀ òun náà ní yọ́mọ̀ arafa àti yọ́mọ̀ náà tánpé lóòjọ́ ọdún àtọjọ́ mẹ́ta ti ń bẹ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n o láti gbàgbà bá ti mọ́ ní wán oṣù tẹ̀lẹ̀ hijjá tí ó máa bọ́ sí wednesday tàbí thursday pẹ̀lú àna ọlọ́run tó bá bọ́ sí wednesday tó yọ́ máa jẹ́ pé ọjọ́ tó bá bọ́ sí wednesday iná ni a ti máa wí lọ ó bá jẹ́ pé thursday náà ni á ti máa wí láti tọ́sídẹ̀ẹ́ yìí nílá ìtàhálà tó ọjọ́ tó rí ajẹ́ náà láti máa sọ lọ. bákan náà kásùmá gbàgbé fáwọn ẹbí Muhammad sallallahu alaihi wasallam ọ rẹkọmẹ́ndì fún àlè ọmọ yìí wípé kájẹ́ nìkan tó yẹ pé a máa gba àwẹ̀ a máa gba àwẹ̀ ní àwọn ọjọ́ yìí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí pàápàá jùlọ ọjọ́ mẹ́sàn-án gẹ́gẹ́ báwọn olùmọ̀ ti sọ pé tá a bá ń sọ pé ká gbààwẹ̀ lọ́jọ́ mẹ́wàá oṣù dẹ̀lẹ̀ hijjah yáàní títí àjíyà ọjọ́ mẹsẹ ni o torí pé ọjọ́ ọdún àdísì gbé wá lódìdí pé a gbọ́dọ̀ gbàwẹ̀ lóòjọ́ ọdún àwọn ọjọ́ ọdún wa a gbọ́dọ̀ gbàwẹ̀ ọjọ́ ọdún tá ní òun náà ni àwọn ọjọ́ márùn-ún ọjọ́ ọ̀túnú àwẹ̀ ọjọ́ iléyá ọjọ́ iléyá ọjọ́ iléyá a gbọ́dọ̀ gbàwẹ̀ ń bẹ̀ lé tó èèwọ̀ ni ìyẹn gbọ́dọ̀ gbàwẹ̀ láwọn ọjọ́ márùn-ún kò síṣẹ́ tí ẹ̀fẹ́ ṣe síṣẹ́ ni ọwà lórí lọ́dọ̀ ọlọ́run tó tó àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn sàárè sọ pé ya Rasulullah èyí ń ṣe ọlọ́run tó bá pé jìyà rí káṣe jìyà ìṣojú ọ̀nà ọlọ́run bá ń kọ́ ó ń sọ ọlọ́run bá ní pé kó dà káṣe jìyà ìṣojú ọ̀nà ọlọ́run tó bẹ̀rẹ̀ fi jẹ́ pé lọ́jọ́ mi ìlà ṣe tó yàtọ̀ sọ́jọ́ mẹ́wàá wáyé èèyàn rè gbaládá ń bẹ̀ tó tó àwọn ọṣẹ́ olóore téèyàn ó ṣe láwọn ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá tá ń sọ yìí ó ń sọ ọlọ́run bá ní ẹni tọ́ba ikọ́ bá jáde ìjáde rẹ̀ tọ́wá jáde yìí tó jáde lójú ọ̀nà ọlọ́run tọ́lọ̀ jagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ogun ìjà ogun kó lọ kú sọ́hun yàtọ̀ sí bọ́lọ̀ ṣe wà sí o kìí sọ̀rọ̀ wà sí lásọ o ọjọ́ nìkan ṣe fọ́lọ̀ ọlọ́ jagun ogun ẹ̀sìn lọ́lọ́ ọjà lọ́hùn ọlọ́run bá àdébíwá Muhammad sallah sọ pé irú ẹni bẹ́ẹ̀ dúkìá rẹ̀ ọba wálé mọ́ ẹ̀mí rẹ̀ ọba wálé mọ́ irú ẹni bẹ́ẹ̀ láti sọ pé yọ gbà láadáa tó tó ẹni tó ipò bá fi àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyìí ọba fi ṣiṣẹ́ láadáa àwọn olùmọ̀ wá ka iṣẹ́ láadáa tó pọ̀ ẹnu ò lè gbà á tán láwọn ọ̀sẹ̀ olóore àwọn ọ̀sẹ̀ láadáa náà ọ̀sẹ̀ láadáa tó pọ̀ tó ṣe pé ẹni ọba mọ kùránì ká àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyìí ó parí kùránì mẹ́ta láti bẹ̀rẹ̀ dópin three three days ó parí kùránì mẹ́ta alihamdulilayi inú sí olóore nítorí dúnímọ̀ dáadáa tí ò ní ajẹ́rẹ́ bákan mú ṣe pé tọ́fẹ́ ṣe ṣe ọgbà ládá tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn sí olóore òun náà ní kó àwọn mọ̀lẹ́bí rẹ̀ nú àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó rẹ̀ kọ́ ra sọdún fún wọn tọ́lọ́n fún wọn lágbára rẹ̀ kọ́ bàtọ́ ọdún fún wọn tọ́ ọ̀bá ti wá lágbára rẹ̀ fábì kẹ́lẹ̀ mọ̀ tó yíra lára dáadáa la ṣe fún wọn fáwọn ọmọ wa lára dáadáa la ṣe fún wa fáwọn ìyàwó wa àwọn mọ̀lẹ́bí wa ká ṣe bẹ́ẹ̀ fún wọn nínú àwọn dáadáa nípa lè ṣe láwọn ọjọ́ yìí bákan nínú àwọn dáadáa táwọn olùmọ̀ tí wọ́n recommend òun náà ní pé kéèyàn gbáwẹ̀ kéèyàn gbáwẹ̀ láwọn ọjọ́ mẹ́sẹ̀ẹ̀sán yẹn ọ̀wá tiẹ̀ wá lè gbà rárá monday tó bá bọ́ ọbẹ̀ thursday tó bá bọ́ ọbẹ̀ àti ọjọ́ yàmù arafa ọgbà tó bá lè gba mẹ́sẹ̀ẹ̀sán kéèké láwẹ̀ tú láti o kéèsè pé wọ́n tú láti rẹ̀ mọ́ ọlọ́run oṣù kan bá lè ṣe nínú àwẹ̀ tí wọ́n lánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ti máa ń gbà ní torí pé Huneida tọ́jú ọmọ Khalid ọgbà alátọ̀dọ̀ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ sọ pé ọ̀kan náà àwọn ìyàwó ànàbí wa Muhammad sallallahu alaihi sọ pé káàní rasulullah sallallahu alaihi wasallam súnmù tí sàádìlẹ̀ hijja ó ń ṣe ọlọ́run ọba a máa gbà àwẹ̀ mẹ́sàn-án isi máa ń gba ya yá máa isi ìsì máa ń gba àwẹ̀ tàlátàtì àyà min kulli shahr bí máa ń gba awa mẹ́ta nínú gbogbo oṣooṣù yóò gba mọnde kan alamisi meji o ọlọ́run bá máa gbà á àwọn olùmọ̀mí wọ́n ní àdìsí ẹnukun àdìsí yìí ṣùgbọ́n tó jẹ́ kí àdìsí ọkọ̀ wá lọ́kàn balẹ̀ ni pé bàbá wa bá ní wọ́n bá jẹ́ ló ń tẹ̀ pé àdìsí náà ní àlàáfíà torí pé àdìsí kan wá sọ̀dọ̀ ìyàwó Aisha

tóhun tẹ́ ń bẹ́nu sọ Bukhari àti Muslim wọ́n wá ní pé alimusbet muqaddam ala an-nafi ẹni ọba ní nǹkan bẹ ẹni ọba orí nǹkan òun ló ní ọ̀rọ̀ yàtọ̀ fẹ́ tó egbó wọn orí gẹ́gẹ́ bí àpèjúwe bóyá ń bẹ ní àdámọ́ pé ejò ọwọ́ ẹni ó bèèrè sọ pé bọ̀dá mi jò tí ilé rí láyé ọ̀pá ọmọ wọn ò ní tí wọ́n ó mí lásán yóò rù wọn nù wọn jẹ́ rí lẹ́nìkan ní ṣe sùúrù fún rẹ̀ àjọ lọ sí àwáyé nígbà tá ń bọ̀ wá báyà yà ní gáràjì ọjẹ́ ò ní kódà tó tún fi gàárì sọ́tì ìkẹ́ tí wọ́n sí ń wí tàlá sọ pé bóyá ọ̀rọ̀ rẹ̀ wé nínú àwọn méjèèjì ẹni ó sọ pé jẹ òtí ní tó wọ́n rí ni ò ìyẹn làwọn olùmọ́ kí ìyàwó àìsàn sọ̀rọ̀ kẹ́ pé wọn ọ̀rá nẹ́bí kò ṣe nǹkan kan ní sọ pé ìyàwó àìsàn pàárọ̀ ibi ohun tó rí lọ́tún ìyẹn ló fi jẹ́ pé ó sọ náà ra àwọn ọ̀rọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ ó ní ẹni ọbẹ̀ sọpá nẹ́bí tọ̀ lóòrò ọ̀pọ̀ àrọ́ mọ́ nẹ́bí lò àdẹ́bí tọ̀ lóòrò ó sì ṣe wá náà àdámà nẹ́bí àwọn sàálà sọlámù nígbà tí òzèéfà gbà wá òzèéfà ni ẹ̀ ajá ń bọ̀ látòkè mọ̀dínà ìtọ́ngbà nẹ́bí là nẹ́bí kẹ́ gbẹ́gbẹ́ kan lọ́tọ̀ síbi kòtò kan òòró ló dúró sallallahu alaihi wasallam so ìdí nìyẹn tó jẹ́ fáwọn olùmọ́fi wá múrò àwọn àdìsí afẹ́tàdìsí méjì kan bá ń bẹ tó bá fẹ́ forí gbọ́ra wọn a wà wò nínú àwọn ohun tí wọ́n máa fi ń rọ̀ já àwọn kọ̀ọ̀kan òun náà lè rí ìta sọ yìí pé ah eléyìí sọ fún òun orí eléyìí sọ fún òun orí ẹni ó sọ fún òun orí yẹn ọlọ́rọ̀ òun ló ní ẹ̀rí lọ́dọ̀ ẹni ó sọ fún òun orí yẹn náà ohun tí òun rí ni ọ̀sọ́ kò rí ń tòótọ́ àìrí rẹ̀ ò túmọ̀ sí pé òtí ló fi wá jẹ́ pé alimus bẹ́ẹ̀tì mọ̀kọ́ dàmọ́ alalimus ẹni ó lóhun orí nǹkan a ti sáájú ẹni ọsọ fún òun orí o ìyàwó afsọ ó lánàbí wa muhammad sallallahu alaihi wasallam a máa gba àwẹ̀ mẹ́sàn-án tó nínú oṣù dèlè hijja ìyàwó aisha ṣàlàyé pé ẹni ọba lánàbí gbà ọ̀pọ̀ àrọ̀ mọ̀ ni ìyẹn làwọn olùmọ̀ọ́sà pé ṣàlàyé pé irú àwọn ọ̀rọ̀ yìí kìí ṣe bí àwọn àdìsí àwa sọ pé bóyá ànẹ́bí máa ń kẹfà mọ́ ó lè jẹ́ pé bóyá gbà láwọn ọdún kan àbí kò gbà láwọn ọdún kan ju gbogbo ẹ̀ lọ tí ẹ bá fẹ́ gbàwẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán yìí nínú sunna ànẹ́bí wa muhammad sallallahu alaihi wasallam tí ó bá ti lágbára rẹ̀ ó gba àwẹ̀ tọ́ọ̀sì bẹ̀ àwẹ̀ mọ́ndé bẹ̀ ó sì gba àwẹ̀ yawm Àràfà ìtàkùn àṣọ lọ́sẹ̀ tí ń bọ̀ abẹ́lọ́hùn ọlọ́run bọ̀ọ̀bà lè kí ọlá ọdún dojúkọ wà wà náà dojúkọ ọlọ́run dákun májì wọn ṣe lẹ́yìn wa o dákun májì wọn ṣe lẹ́yìn wa o kò sówó ń ta kò sówó ń lù gbogbo òlú kan bọ́ tó ṣe pé ìnira pọ̀ fáwọn èèyàn téèyàn bá mówó lọ́wọ́ báyìí owó ò ní túmọ̀ mọ́ àlùbáríkà kúrò nínú owó wa pátápátá yẹ́nyẹ́ tọba fẹ́ mọ̀ pé sálùbáríkà ń bẹ ń bẹ ìwọ sàmú one thousand kọ́ tẹ́ ó rí i pé ńgbà tó bẹ dojú bá ọmọ àbá abẹ́rẹ́ ẹni pé bóòlù ti ṣe one thousand yìí aṣọ owó nù ni ibi tí owó sálùbáríkà ti kú lórí owó wa dé ọlọ́run dákun bá dálùbáríkà yìí padà sínú owó wa bá dálùbáríkà yìí padà sínú owó wa à ń ṣiṣẹ́ tá à ń rówó ń tóótọ́ ṣùgbọ́n owó yẹn ò tó ná má à ń bẹ lọ́hùn ọlọ́run bá wa tún orílẹ̀-èdè wa ṣe o bá wa tún pilẹ̀ wa ṣe o bá ìríjẹ ìrímu dákùnjẹ ọrọ̀ òun fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n jẹ́ ká tó rí jẹ o wọ́n jẹ́ adáàmú ká tó rí mọ́ o wọ́n jẹ́ adáàmú ká tó rí náà o ọ̀là haúlá ọla